والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní òní ti ṣe ọjọ́ kẹtàlélógún nínú oṣù ṣọwọ́ọ̀lì ìjọra fourteen thirty nine tó ṣe déédéé ọjọ́ keje nínú oṣù July miladi two thousand and eighteen ní mẹsàlásì ńlá lókun náà sọ níbí báyìí àbára wa sọ̀rọ̀ nípa kí ni ojúṣe mùsùlùmí lẹ́yìn oṣù Ramadan alìpé nínú àwọn ahadith àlàyé wá ń bẹ bóyá látàrí ìdáhùn ìbéèrè àbí àlàyé láì jẹ́ pé wọ́n béèrè kí ni tá à ń pè ní Islam gangan gẹ́gẹ́ bó ti wá nínú hadith Jibril aleyhi salam eléyìí tí imaamu muslim gbé jáde nígbà tí ó wá láwòrán èèyàn láti wá ṣe ìbéèrè lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam عن الإسلام والإيمان والإحسان والساعة ìbéèrè nípa islam ìmánì dáadáa ṣíṣe àti gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. ìbéèrè tó kọ́kọ́ sí mbẹ́ ni pé akhbirni ani islam fún mi ní ìròyìn nípa al-islam. ìgbà táwọn àbí wa sallallahu alaihi wa sallam dáhùn ó ṣàlàyé islam pẹ̀lú àwọn kan márùn-ún ó sì tò wọn lẹ́sẹẹsẹ gbogbo wọn lọ pàtàkì ṣùgbọ́n bá ti ṣe pàtàkì jura wọn lọ ló tì wọn síwájú. alákọ̀ọ́kọ́ ni at-tawhid eléyìí ti ṣe ìpìlẹ̀ fún gbogbo ìpìlẹ̀ kásì ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn kásì rí pọ̀ nìkan là ń sìn àti nǹkan míì yàtọ̀ sí. kásìgbà tí a síwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run nítorí pé wọ́n sọ pé tawhid gan kò lè nítumọ̀ àyàfi kí almutaba'a kọ́ wà pẹ̀lú rẹ̀ ìgbà bá mọ̀ pọ́lọ́ nìkan la gbọ́dọ̀ sí ṣùgbọ́n tí màá sin ọlọ́run níbàámu pẹ̀lú ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam ìjọsìn yẹn ò ní jẹ́jọ́ eléyìí jẹ́ orígun àkọ́kọ́ anabi ni wa tuqima as-salah kọ́ ọ máa gbé sọ̀láàtì dúró eléyìí jẹ́ orígun ẹlẹ́kejì wa tu'ti az kọ́ ọ máa yọ zakat ọjọ́ orígun ẹlẹ́kẹta torí ẹ̀ńgbà tá a máa ń ṣàlàyé báwo ni sọ láti ṣe pàtàkì tó nínú ẹ̀sìn Islam ẹ̀rí tí wọ́n máa sọ yìí pé ọ̀kan nínú ẹ̀rí tọ́tọ́ ka sí bó ti ṣe pàtàkì tó o ní pé lẹ́yìn tòhídì gángan gángan ọlọ́kàn torí pé bá ti ṣe tóun ó túmọ̀ sí wípé ó pàtàkì lẹ́yìn tòhídì gángan ló wà tọ́mátì ń ṣàlàyé báwo ni zakati ti ṣe pàtàkì tó wọn ní níbi tẹ bá ti rí tí wọn pa wá láṣẹ pẹ̀lú pé ká ṣe sọlẹ zakati máa ń tẹ̀lé torí rẹ̀ wọn ní azakatu shaqiqatu sọlẹ azakatu ọmọ àyà sọlẹ tì ní kò sì tán kéèyàn ya ọmọ àyà méjì lẹ́yìn rẹ̀ wa an tasuma ramadan kọ́ ọ́ máa ṣe eléyìí jẹ́ ẹlẹ́kẹrin lẹ́yìn rẹ̀ wọ́tà hujjal bayt in istata'ta ilayhi sabila kó ṣe hajj àbẹ̀wò jọ́sìn lọ sílẹ̀ ọlọ́run tó bá ní agbára ọ̀nà àti débẹ̀ tí a bá wo àwọn orígun ẹ̀sìn islam márààrún yìí àti gẹ́gẹ́ bó tún ṣe wá nínú hadithi abdullahi ibn umar radiyallahu anhuma hadithu abi abdulrahman eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ pé bóni al-islamu khamsin dé orí òkú márùn ìlànà islam lé lórí. àríkpá àwọn nǹkan márààrún yìí náà lànàbì sallallahu alaihi wasallam tó ń bẹ ìyàtọ̀ tọkàn wà láàrin méjèèjì onípe nínú hadith abi abdulrahman yìí báyìí hajj ànábì ti síwájú tabawa wo hadith ti jibril ayé àríkpé bá ànábì sallallahu alaihi wasallam ti ṣètò àwọn nǹkan márààrún yìí pàtàkì púpọ̀ kásìlá gbọ́nla alákọ̀ọ́kọ́ tawhid kò sí ìgbà tí ọgbọ́dọ̀ pati ọgbọ́dọ̀ fi sílẹ̀ nígbà kankan bóyá Ramadan náà ń bẹ àbí òsì Ramadan tawhid ọgbọ́dọ̀ fi ṣeré ńgbà kankan bóyá òru àbí ọ̀sán bóyá ẹnu sẹ́lọ̀ simi. bọ́yọ̀ ọ̀dọ́ ni ọ́ àbágbàlagbà ọkùnrin ni ọ́ àbóbìnrin kọ́dà obìnrin ń ṣe nǹkan oṣù àbí ò ṣe nǹkan oṣù àgbọ̀dọ̀ fi tọ̀hídì sílẹ̀ tẹ̀lé yìí túmọ̀ sí wípé ibadatun anta mutalabun bil ityani biha daiman wa abada ìjọsìn ni tẹ́gbà ń kọjá pòǹsẹ̀ ní gbogbo gbà kò tí èèyàn máa ń pa tọ̀hídì sí. ìdí nìyí tó fi jẹ́ pé kí Ramadan tó dé orí tawhid la wà o Ramadan tó a kì í fi wá gbogbo gbà ẹlẹ́dàá wa nìkan làwa ń jọ́sìn fún àwa kì í sìn nǹkan míì tó yàtọ̀ sí i la فمن يكفر بالطاغوت ويؤمن بالله فمن يكفر بالطاغوت ويؤمن بالله orí bẹ́ẹ̀ la wà ń gbogbo gbà nítorí pé wọ́n sọ yìí pé àlè imáàni kò lè jẹ́ imáàni lọ́dọ̀ rẹ àyàfi nígbà tó bá sa ìgbàgbọ́ sí gbogbo nǹkan tó ń jọ́sìn fún yàtọ̀ sí Allah tó wá jẹ́ pé Allah nìkan ló ń jọ́sìn fún ìgbà náà láti sọ pé oníkíni oní al-iman ìgbà wo wá la wá gbà fóòsà. ọlọ́mọdé gbàwọ́ la sọ ala àṣetọ́lọ́ àwọn fi sàdánwò fa wa yálà Ramadan náà ń bẹ àbí Ramadan náà sí fanahnu ala tawhid bẹ́ẹ̀ àríṣe àbá àríṣe ala tawhid níta náwó sí wa bá ọba ala torí ẹ at-tawhid àkèéfì nígbà kankan wàhálẹ́ yìí ojúṣe rẹ ni ní gbogbo ògbà kó o rí pé o mójútó tòhídì rẹ tòhídì rẹ ọgbọdọ mẹhẹ àbùkù ọgbọdọ sí ògbọ́dọ̀ fi ṣeré rárá kìí ṣe mùsùlùmí lẹni tó jẹ́ pé ńgbà tí rọmọdánà dé kò wá ṣẹgbẹ́ eléléegún tí wọ́n ń bá kámá kò ṣẹgbẹ́ olóró tí wọ́n ń bá kò tí ń bá gbogbo egbe ori ibú egbe dánrídánrí ẹgbẹ́ àwọn tí ò ní da fún láyé àtàkìyàmù eléyìí ti ń se kò sí ma nínú Ramadan Ramadan náà wà lọ́tà yìí lọ ó tún padà sínú ẹ̀ laysa musliman kìí ṣe mùsùlùmí lélẹ̀ yẹn li anna tawhida yabqa ma'aka abadan mùsùlùmí ò fi tawhidi sórí ńgbà kankan. ìyàtọ̀ nu láàrin àwọn mùsùlùmí àtàwọn tí ì ṣe mùsùlùmí a fi ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó jẹ́ pé rọmọdọ́nà dékìndé mùsùlùmí ni wá tí rọmọdọ́nà bá ti pẹ̀yìn dáńkọ́ wọ́n ti padà sí di àìgbàgbọ́ wọn lẹ́yìn tó mùsùlùmí yìí àwọn eléyìí ń ṣe mùsùlùmí. ẹnìkan wá pè ọ́ ọ wá sọ pé mo ti fẹ́ fọ̀rọ̀ kan lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó ṣe pé rọmọdọ́nà ń bẹ lóde mò ń wò pé ọ̀rọ̀ yẹn lè má bọ́ ọ láàmú àti pé pápá gan tí mo fẹ́ bọ́ sọ nígbà yẹn ọ̀tàkù rọ̀mọ̀dán àtẹ̀ ń ṣe ń gbà wọn. ọ̀rọ̀ náà ní pé afẹ́fẹ́ ọjẹ́ baálé ṣègùn nílẹ̀ baálé gbẹ́bọ níyì ọ̀kíní kan land ṣé ọyẹ kọ́ jẹ́ ọlọ́mọdé ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá wa sọ ni oníbi tẹlifíṣmọ̀lù fòsókò báyìí ìmáàmì ká máa jórúkọ pọ̀ kí eburú ti jẹ́ mùsùlùmí. kọ́ jẹ́ orúkọ pòkì ó jáì lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí oke òfò kìnnì kí lọ́ọ́ bẹ́ẹ̀ fi sè nítorí pé ìwọ gbogbo gbà bẹ pẹ̀lú kìnnì ọ̀n bẹ pẹ̀lú tawhid. anabi sallallahu alayhi wa sallam nígbà tó sọ̀rọ̀ tawhid lákọ̀ọ́kọ́ gbọ́n lórígun àkọ́kọ́ nínú orígun ẹ̀sìn Islam ó Ramadan ó ní wa anna muhammadan rasulullah kó o jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn àyàfi Allah kó o sì tún jẹ́rìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run eléyìí ò ní ṣe pẹ̀lú ìgbà kankan gbogbo ojoojúmọ́ gbogbo ìgbà nínú ìgbésí ayé wa ni lópin ìgbà táwa bá jẹ́ mùsùlùmí lópin ìgbà táwa bá jẹ́ mùsùlùmí tọ́ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam ń pèpè lọ sí di tauhid tẹ́bá tún bojú wẹ̀yìn dáadáa ṣé ẹ̀rí lákọọ́lẹ̀ rí nínú àwọn tíratíra pèsè l'Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ́ẹ̀ lóṣù Ramadan yàtọ̀ sóṣù mi kẹlẹ́ gbogbo gbà l'Ànábì ń pèpè lọ sí di at-tauhid tẹ́bá arántí ọdún mélòó l'Ànábì ṣe ní Mẹ́kà tó fi ń pèpè lọ sí di tauhid ọdún mélòó ọdún mẹ́tàlá lànàbí wa sallallahu alaihi wasallam ló lò Mẹ́kà tí tí ò ní nǹkan méjì tí ń pèpè lọ sídìí rẹ̀ ju lọ. máa ṣe oṣù ọdún gbogbo ọdún mẹ́tàlá ń gbogbo oṣù gbogbo ọ̀sẹ̀ gbogbo ọjọ́ ń pèpè lọ fún ọdún tẹlẹ báyìí wa káàdì mọ̀ ajá yìí pé bí bá tiẹ̀ tán tòhídì ń bẹ digbí abala abisi tòhídì tó wà ń bẹ ó kpórí sí ọ̀nà méjì oríṣi ọ̀nà àkọ́kọ́ oní máa a lè kọ́ tán nítorí pé nínú Muhammad. sallallahu alayhi wa sallam ó ní allahumma inni bika an ushrika bika wa ana wa astaghfiruka mimma la a'lam wọlọ mọsádì rẹ o níbi kí n ṣẹbọ sí ọ lẹni tó máa ẹbọ ńlẹbọ tí ó tún wá dé lórí èyí tó ṣeé ṣe kí n ṣe nínú ṣẹbọ sí ọ láì jẹ́ pé mo mọ̀ àjẹ́ pé ọ̀rọ̀ ṣẹbọ sọ́lọ̀ ọba ni lẹ́rù bàjẹ́ kìí ṣe ń ta gbọ́dọ̀ fọwọ́ jábútẹ́ mú ó sì ṣeé ṣe kọjá pé nǹkan mi ń bẹ tí ó sọni sínú jẹ́ni tó ti ṣẹbọ sọ́lọ̀ táwọn ọ̀mà látàrí ìmọ̀ àwa tó kúrú látàrí ìmọ̀ àwa tó kúrú. pàápàá pẹ̀lú àdìsí kan kúmá tó tún wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam tó ní ash-shirku fi hadhihi al-umma akhfa min dabibi an-namlati as-sawda ala sakhratin samma fi laylatin zalma anabi sallallahu alayhi wa sallam ó ní sẹbọ sọlọ tí ó ṣẹlẹ̀ nínú ìjọ tiwa yìí ó pamọ́ ọwẹ. ó ju ìrìn àwúrèbe dúdú lọ lórí akọ àpáta nínú òru tó ṣókùnkùn birikiti ìyẹn ni kó ṣeéṣe ó jẹ́ pé ìyẹn ti ṣubú sínú ìṣẹbọ sọlọ tó ń gan ọmọ ó ṣeéṣe kéèyàn ti jẹ́ kó ti pa nǹkan míì papọ̀ mọ́lọ́ ó ti ń bọ́lọ̀ wórogún tó ń gan òfura torí máa kẹ́kọ̀ọ́ nípa títí láéláé àwọn wa. kọgbọdọ kọgbọdọ kọgbọdọ jẹ pé kò sí tòhídìí ńbẹ àwọn àdánilẹ́kọ̀ọ́ wa á máa lọgun rẹ̀ síra létí gbogbo gbà at-tawhid at-tawhid at-tawhid kò sí ilé tí wọ́n rí kọ́ láyé tí wọ́n bá kọ́kọ́ ṣe ìpìlẹ̀ rẹ̀ dáadáa tẹmẹsì kọ́ ilé lórí ìpìlẹ̀ tí ò dúró dáadáa tẹmọ pé súnjọ lásán ni láìpẹ́ láì jìnnà ńkọ́ kò yà wá lẹ́nu tá a bá gbọ́ pé rúlé bẹ́ẹ̀. ọ̀dà wù torí rẹ̀ abala àkọ́kọ́ nù níbi tá a ti mójútó tawhid àwọn máa sọ̀rọ̀ tawhid ní gbogbo gbà àwọn máa kọ́yàn ní tawhid ní gbogbo gbà a máa ṣèdánilẹ́kọ̀ọ́ nípa tawhid ní gbogbo gbà bóyá láti inú àwọn tírà tó dá lórí tawhid lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn tírà tó wà walhamdulillah tírà tawhid pọ̀ jọjọ́. tíra tòhídì lọ jantirẹrẹ iye tí abálẹ̀ sàlàyé ni kótó di pa kó láyé àwọn ìta ti sàlàyé tá a ti sàlàyé tá a ti sàlàyé àlàyé tá a ṣe láti bẹ̀rẹ̀ àti títí parí tíra mi kò tí ì tó kò tó burú ká tún tún àlàyé òmíì bí kìtàbù tòhídì àìmọye ìgbà láti ṣe sọ́rù láti bẹ̀rẹ̀ dókun gẹ́gẹ́ bí al-aqidatul wasitiyya àti sàlàyé láti bẹ̀rẹ̀ dókun gẹ́gẹ́ bí al-usul al-thalatha àti sàlàyé rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin bákan náà kashfu shubuhat àti sàlàyé rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí ar-risalatu at-tadmuriyya àti sàlàyé rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin àwọn tíra tòhídì tíra tòhídì tíra tòhídì eléyìí tó wà so agbọ́dọ̀ gbìyànjú láti rí pàǹsá làyè rẹ̀ fáwọn yìí torí pé tí ò yẹ nìkan nínú tíra kan tó bá tún ṣàlàyé rẹ̀ nu síra mi gba ọ̀nà tó ní síra ń tún gbàgbá àlàyé rẹ̀ kalẹ̀ ó ṣe ṣe kó yéèyàn eléyìí jẹ́ níta gbọ́dọ̀ mójútó yàtọ̀ sáwọn tíra tòhídì kúmá gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tá a máa ń ṣe tí ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ ń bẹ̀ bá ní í ṣe pẹ̀lú tòhídì tó bá jẹ mọ́ tòhídì àbá rí lágbọ́n abìkan nínú níta ń bá lọ pàwọn èèyàn wa. wọ́n ń fi apá kan ṣe àṣìṣe nínú tọ̀hídì ní ntọ́jẹ́ máa ń dá ń lọ àwọn ẹnu àgbọ́dọ̀ dákẹ́ pápá ní sọ̀rọ̀ tọ̀hídì torí kọ́rọ̀ tọ̀hídì máa bí àwọn kan nú ti sọ̀rọ̀ náà máa bí wọn wọn ni ẹ ni àtàlọ́ àpè ọlọ́sẹ̀bọ̀ ń sẹ̀bọ̀ ní sọ káfílẹ̀ màdájọ́ nítorí pé ẹni jẹ tẹ̀tẹ̀ ńkọ́ ó ń lára ń fò kí ló dé tó fi jẹ́ pé tó máa ti sọ̀rọ̀ tòhíd iná ọmọ àbí wọ̀ tí èsì pé wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ tí wọ́n bá ti ṣẹbọ sọ́lọ̀ kí nínú ń bí ẹ sí tó bá jẹ́ pé tí wọ́n ń sọ náà ni wọ́n ń ṣe ní ti dáadáa alhamdulillah tún tẹ pẹlẹ máa kọ́ ọmọ bá ń sún bẹ́ẹ̀ tó bá jẹ́ pé dáadáa tó ń sọ ò tí ì máa ṣe ó pàápàá jùlọ bá wá àwùjọ tiwa ní ilẹ̀ yorùbá wa yìí báyìí ẹ rí i pé ntí asàfẹ́kù rẹ̀ jù òun náà ní tawhid sísè ọlọ́run lọ́kan nínú àti gbogbo ntọ́rọ̀ ma òun la asàfẹ́kù rẹ̀ jù láwùjọ yorùbá torí ẹ̀ tó bá fẹ́ dá igba ìdánilẹ́kọ̀ọ́ sílẹ̀ lọ́dínà ẹ fi bẹ̀rẹ̀ ẹ máa bá kọ̀mọ̀sí tòhíì ìlọ́fà ló fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó lò ń kọ́ kí ó gbogbo wọn di babaláwo lẹ́nu kí títọ̀ òhìdì bá wà wọn à di babaláwo láéláé ìdí nu tó fi jẹ́ pé wọ́n ní ẹ̀sùn kò fẹ́ràn sáná gbogbo orú àwọn àfa àti ṣe babaláwo wọn ìfẹ́ gbọ́rọ̀ tẹ̀wọ̀hìd nítorí pé tẹ̀wọ̀hìd yẹn yóò máa tú wọn fó yóò dàbí ìgbà tó ṣe pé nìkan lọ fẹjọ́ wọn sùn ni ta àbọ̀rọ̀ mi wọ́n sọ ni àjẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ ọ̀ma ni iṣẹ́ ọwọ́ rẹ ọ̀dá tòhídìí òsì iná lọ gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn iná fi sọ̀rọ̀ àwọn oníbàárà fáwọn babaláwo tó bá yẹ pé tòhídìí bá ń bẹ ẹ àti rẹ nìkan nínú àwọn mùsùlùmí náà tí ó máa nálé àwọn babaláwo àtàwọn yàwó tòhídìí òsì tẹ bá gbọ́ táwọn yorùbá bá yanu tí wọ́n bá ń sọ̀rọ̀ yóò máa yà yín lẹ́nu ẹ̀yin náà gan ẹ̀ ní bùkátà pẹ́kẹ́ nìkan wá àti fún yín dẹ́bi mọ̀ ike tó hídì náà la ṣàfẹ́kù rẹ̀ jù láwùjọ wa yìí. yanu ń sọ̀rọ̀ ẹ fura ma yín ògédé ọ̀rọ̀ ẹ bọ ọlọ́pọ̀ lẹ́nu àwọn ẹni tí ń sọ̀rọ̀. kìí pé torí pé wọn ọba mùsùlùmí o àwọn mùsùlùmí làwọn ń sọ o ni pera mùsùlùmí ọ̀rọ̀ ẹ bọ ìṣesí ọ̀sẹ̀bọ lọ́pọ̀ jù nù gbèsè ayé yóò bá máa ṣàdúrà fún yàn ló kọ́ kó ń ṣàdúrà tó sì jẹ́ pọ́fọ̀ ní pè lẹ́nu ọ̀fọ̀ ní pè lẹ́nu bí ní ìsìnkà sọ pé tútù là á bá lé ẹja kíní kan ṣe kíní kan kí kíní kan ọmọ ṣe torí ẹ gbogbo tí mo wí yà rọ̀ ọ̀rọ̀ mà kí á lè lè ṣàdúrà ọ̀hání ẹ̀wà Yorùbá mo fi ń gbé jáde ọ̀fọ̀ Yorùbá fi tún rí so gbogbo eléyìí a máa fi hàn wá bó ti ṣe jẹ́ pé à ń bùkátà tòhídì gidigidi láwùjọ àwa Yorùbá yìí nítorí pé àwa náà fẹ́ wà lìjẹ́nà a fẹ́ wọná òkè tá a bá fẹ́ wà lìjẹ́nà tá a fẹ́ wọná ṣé ọ̀rọ̀ ẹnu lásán wa ni a ti sẹ́tọ̀ ni ẹni tí sì ń fẹ́ ká wọná pọ̀ ju ẹni tí ń fẹ́ ká wà lìjẹ́nà lọ tọba tara inú ilé inú ilé fámìlì rẹ wò èèyàn mélòó ní fẹ́ kọ́ wà lìjẹ́nà ilé fámìlì rẹ lẹ́gbẹ̀ẹ́ ni tí ń fẹ́ kọ́ wọná bẹ́ẹ̀ náà làdúgbò yín bẹ́ẹ̀ náà nílùú yín bẹ́ẹ̀ náà làwùjọ ẹni tí ń fẹ́ kẹ́ wọná pọ̀ ju ẹni tí ń fẹ́ kẹ́ wà lìjẹ́nà lọ. tá a bá máa wá ké tantantan ká máa lọ́gùn rẹ̀ síra wa létí àfi ká mójútó tó hì àfi ká mójútó tó hì báwo làwọn ẹni ẹ̀sà tọ́lọ̀ ń kádàrà pé wọ́n wà lìjẹ́nà ó sì rà lìjẹ́nà wọ̀ wọ́n à ní rà lìjẹ́nà wọ̀ àwọn olórí ibú tí ọ̀fẹ́ tẹ̀ òhè báwọn ti ṣe pọ́n gbogbo oríṣiríṣi ìyànjú ni wọ́n máa gbà láti rí i pé ẹ rọrọ ọlọ́run ọba gbọ́ ẹ mà nípa ẹ̀sìn òdodo nítorí pé tẹ́yìn bá lọ mà nípa ẹ̀sìn òdodo wọn ò ní rí yín jẹ má ní koríko wọ́n ti kà yín fún koríko tí àgùntàn tí wọ́n ń jẹ àwọn làgùntàn ẹ̀yin ni wọ́n kà fún koríko òní wu àwọn kẹgbẹ́sìn yíyé torí tí a bá fi lè gbọ́ yé àkàrà tí ó ponu fáwọn torí ẹ̀ àní yé sàlàyé tauhid ó pàtàkì púpọ̀ ojúṣe tiẹ̀ òun náà ni pé kọ́ ọmọ gbẹ̀yìn ní gbogbo ibi tí wọ́n bá ti ń sàlàyé ẹ̀sìn òdodo kí wọn náà lè ba àlàǹfààní àti gbọ́ yé torí pé màá lò àbí ntí ẹ̀ lò ó ní í ṣe pẹ̀lú pé mo ti kọ́kọ́ gbọ́ náà gbogbo ní tí n bá máa ń parí àti sọ yìí pé ntẹ̀lé yìí máa sọ̀rọ̀ àmọ́ mo ti gbọ́ ń parí ìwà tẹ̀lé ìgbà náà nìbá wí máa dùn sí abala kejì nínú ọ̀nà tá a ti tún gbọ́dọ̀ mú tẹ̀wéèdì sẹ́ oní àná kékeré gbogbo ń tà ń bá wa ń gbọ́ ọ̀hún gbogbo ń tà ń bá wa ń kọ́ wa ń kárí pa mú lò kò sáǹfààní fún mà fún ọba ti lò ó gbogbo ní ta bá mọ̀ láyé tá a kàn má lórúkọ pa gbọ́ ni tá a bá ti lò ó kò sáǹfààní kankan bẹ̀. torí ẹ ìmọ̀ àmúlò ìmọ̀ àmàlò ọlọ́pàtàkì jù gbogbo ní ta bá ti ń gbọ́ ká máa lò ó ètò ìpín ká máa tanra wa jẹ ìpè ha ètò àgbọ̀ yìí láwùjọ Yorùbá wá yìí tí yóò sì ṣeé ṣe kò ṣe lè ṣe sí i ìbá àwùjọ yorùbá tó fẹ́ gbé tó kú bẹ̀ tó wà àlùjáná náà kò ṣe lè ṣe ṣe iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi wà àlùjáná kò rọrùn fún ọ láti ṣe o sì fẹ́ wà àlùjáná àwọn dájú pé àfi kó kókó ń bí inú kọ́ lọ́ máa gbé mọ́kà tó sì mọ̀ pé àwọn ò fi ọ́lẹ̀ kọ́ máa wá gbé mọ́kà wọ́n ní kí wọn náà lọ́ máa gbé lu yín ajẹ́ pé ń bò ti jẹ́ pé bíi náà ló gbé ó sẹ̀sìn ọlọ́run bíi náà kò sí ń tọkàn ọlọ́run pẹ̀lú pé ilẹ̀ yorùbá lọ dáwọ́ sí alágídí sí lẹ́yìn yorùbá ẹ̀fẹ́ sílọ̀ kí lọ́ kọ́ lọ́n pẹ̀lú gbogbo ilé àní sin ọlọ́n ibikíbi tó bá bára rẹ gbọ́dọ̀ sin ọlọ́n níjọ́ máa ti ń gbọ́ máa lò tó bá ṣe dédé nínú tó ń ṣe tẹ́lẹ̀ tẹ́ra ma eléyìí tó bá ṣe dédé dálẹ̀ fílẹ̀ ẹ mọ̀ ń sá fún ẹnu àwọn èèyàn ni mọ̀ ń sá fún sọnù ni ẹgbọ́rọ̀ ebi sọnù náà lẹ sá fún títí títí tí islam yóò fi jọ islam ebi sọnù rọ́ọ̀n náà lẹ sá fún títí títí tí tó fi jẹ́ pọ́tọ̀ ní káná fi ní ọ̀tọ̀ ní tí gbogbo yín ṣe ṣé sọnù ìsọnù àwọn tí wọ́n sọ lẹ́nu sáwọn lálùjáná tí ó fọ́ ni àwọn òkúkú lálùjáná tí wọ́n fọ́ àwọn abatẹnijẹ́ tọ́wọ́ ikú ọ̀ngbọ́rọ̀ wọn tí wò ní ṣe tọ́lọ́ àwọn abatẹnijẹ́ tọ́wọ́ máa gbọ́rọ̀ wọn tó ní ṣe tànàbì Muhammad sallallahu alayhi wa sallam ìjẹ́ tó bá di lọ́la kìyàmà kí la abatẹnijẹ́ fẹ́ fún ọ torí délé gbogbo ń tá a bá gbọ́ ẹja máa lò bí wọ́n ọba lè sọ fẹ́ lómi kó lò kò sí ní tó kéré sí kí wọ́n lò. nísìnyí láàbí ìgbà tí kápẹ́ wọ́n ló pọ̀ àgbóba ni ó sì mọ̀ pé àgbóba yọ da púpọ̀ tí wọ́n wá ṣeṣeṣe láti mú àwọn èèyàn míì náà gbà pọ̀ da púpọ̀ kálukú wọn á yín mú sí ọ́n papọ̀ wọn sùn sí ètè sí ọ̀pọ̀ àkọ́kọ́ tí mo máa tán rẹ ọlọ́mọdé amọ̀mukú mu wọ́n sì ti máa lóògùn tó dáa tí bàbá sí ọ̀tá lọ́yọ̀ kọ́kọ́kọ́ gbé mu ìwọ́n ni ó gbé mu dáadáa tálàfi ó tọ́ ní gbogbo oríkèé ara á ah, kí lóò lò síbà yẹn ah, ogun bá tí mo ṣe náà ni ìyẹn ni kí tó ọ̀bá lè mẹ́lòmíì lò ẹni kéré jù náà ni kí wọn náà ń kọ́ òòlò ẹ̀sìn ọlọ́run tó ọgbọ́ yìí tí wọn ọba lè mẹlòmíì gbàpẹ́ tí wọn lọ ni nítorí kéré jù ní kí wọ́n gan tó kọ́kọ́ gbọ́ yé kó o ṣe kí ni kó o rí kó o fẹ́ sìn ọlọ́run yẹn ti tẹ̀ eléyìí pàtàkì púpọ̀ jẹ̀mọ́. akramakumullah tẹ̀wéèdì wa ń kọ́ fi ṣeré ní gbogbo gbanú gbèsè ayé wa. ẹlẹ́kejì ìkọ́ ọ̀sọ̀lẹ̀ wọ́n ti kọ́ àgbọ̀dọ̀ fi ṣeré rárá rọmọdán náà ń bẹ àbí òsì rọmọdán ọ̀sọ̀lẹ́ tọ̀sọ̀lẹ́ ẹ̀ mójútó sọ̀lẹ́ sí i nítorí pé ẹni tó bá ti lè tó bá ti lè fi ráàlì kò ní rí nǹkan kan jẹ lérè nínú Islam kọ́lọ̀ mọ́sẹ̀mí pẹ̀lú yín lọ́kàn náà tí ó ṣòfò a gbọ́dọ̀ mójútó sọ̀lẹ́ àti wa síbẹ̀ mọ̀ kíkí rọmọdán náà tó dé àìfi sọ̀lẹ́ àti ṣeré rárá àmójútó àfi ráàlì kí wọn ní Ramadan náà lọ sẹ́sí tí ò sí lọ́mù à wọn àti ètò ìpínlẹ̀ fẹ́ sórí ibú rọrùn ọ̀ràn yẹn ni kájẹ́ pé sọláàtì wa àfi ṣeré sọláàtì á tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ àní fi ṣeré nínú páńgbé sọláàtì dúró onáníkà tún ní mà nípa rẹ̀ kò lè ṣeéṣe kó o ṣe sọláàtì tó dángájíá tó lálàáfíà tó o bá tún ní mà nípa sọláàtì ẹnì kí sọláàtì yẹn tiẹ̀ ọ tẹ̀lé tẹ̀wéèdì gángan ni gbogbo ògbà gbogbo àkókò ní tẹ̀wéèdì gbọ́dọ̀ wà pẹ̀lú wa sọláàtì yìí kún máa ń tiẹ̀ gbogbo ojoojúmọ́ ayé láti òun ò tún á jẹ́ ẹ̀kan lójúmọ́ ẹ̀ márùn lójúmọ́ ni tẹ̀wéèdì pọ̀ ju sọláàtì lọ sọláàtì pọ̀ ju nǹkan míì lọ torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé as-salawatul khams sọláàtì àkókò márùn kò gbọ́dọ̀ tẹ̀sí àsùbá wa kò gbọ́dọ̀ tẹ̀sí al-zuhur wal-asr kò gbọ́dọ̀ tẹ̀sí maghrib àti ìṣá kò gbọ́dọ̀ tẹ̀sí mójútó kótó ike odúró ọtẹ òforí kanlẹ̀ lásán kótó rárá o sọ́lù kama ra'aytumuni usalli àtẹlẹ́lẹ́ yìí látọ̀dọ̀ ga wa anabi wa sallallahu alayhi wa sallam ẹ máa ṣe sọláàtì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mò ń ṣe sọláàtì kìí ṣe àwọn sọláàtì jákujáku sọ̀pọ̀lọpọ̀ ń ṣe yẹn o mo rò náà kúkú máa sọláàtì jákujáku yọọ máa wọ̀ tún tí yọọ máa wò tún tí yọọ máa gbẹ́kúrú náà tí yọọ máa họ yìí lá tẹ́kọ̀ ọ̀tọ̀ níbi táyà wà ọ̀tọ̀ níbi tó dúwà rárá o àbí sọlá tó àwọn olódo tẹ́pẹ́ láti bẹ̀rẹ̀ dé parí rẹ̀ yọ́ọ́ máa súnfẹ́ ni òkúkú máa ń tí wọ́n wí ń bẹ̀ gẹ́sẹ̀rù sọlá tì sọlá tì gidi sọlá tì tẹni tó mọ̀ nípa rẹ̀ tó sì máa wá títa ló ń dúró eléyìí náà lè ṣeé ṣe o àyàfi pẹ̀lú gbèsè méjì àmọ́ wá mọ̀ nípa sọlá ní gbogbo ìgbà ìjọsìn tí wọn ní ká ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ nítorí dájú ni pé tá a bá máa ṣe a lè má jọ́sìn mi náà ṣe èyí tá à ń ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ a kùnà níbẹ̀ báwo wá lè tí wọn ní ká ṣe lẹ́ẹ̀kan lọ́dún ọdájú pé àní máa ṣe bóòlù tí wọn ká ṣe lẹ́ẹ̀kan nù gbèsè ayé ọdájú pé àní máa ṣe ibi tí jàmbá ti sa àwọn mùsùlùmí gan-an ẹ̀ márùn lójúmọ́ èèyàn mélòó lẹ́rù nínú àwọn mùsùlùmí ló lè ṣàṣeyege tá a bá ní kọ́ wá sí kárì ọ̀pọ̀lọpọ̀ lè má mú òfìdí rẹ̀ mi mẹ́sẹ̀ tí ì sọ àwọn jàmáà bẹ̀rẹ̀ látòrí Allahu Akbar wàlá ọ̀pọ̀lọpọ̀ ọ̀máwí lè má mùsùlùmí ẹlòmílẹ̀ sọ pé Allahu Akbar kí ni tùbàrù nígbà tó ti rí kólódó náà gbogbo ẹni tó tò lẹ́yìn òun ó tún fẹ́ẹ́ fi gbókù bàbá máa kí ó pọ̀ táwọn aṣọ pé Allahu Akbar bàbá Allahu Akbar yóò bá lẹ̀ kó tó àwọn ọmọ àbí ká lọ bí wọn léèrè ní gbogbo káàfù wọn kọ́ bẹ̀ wọn àìkú olóṣù adé kò sí lédè lárúbáwá ẹnì kan ẹ jẹjẹ adúlọ wa jẹ kí ó mélòó làwọn máa láì mọ̀ kó do ní gbogbo táwọn ń gbé lárugẹ. ìmáàmù mi tó máa fẹ́ sọ Allahu akbar Allahu akbar ìwé náà gbá ìmáàmù nìyẹn o ok láì sí ìjẹ́ wípé a ti lọ dènà nù sọ̀dá ó ti fìdí rẹ̀ ẹwọ irú àdánwò tá a kù láwùjọ wa bàbá wa dórí ìyá àti bàbá ń kọ́ fatiha àfa àdánwò ńlá ọba wa ẹlòmíì lè ní alándolélá wọn ní alándolélá mo rò pé ńgbà tá ń lọ ilé kéwú kéékèèké <laughs> bí wọn ti ṣe máa dá àfa àwọn ló tá a bá máa ń pè é fún wa ìlókù lẹ́nu ẹlòmíì tó bá wá gbọ́ tá gbé àwọn kẹsẹ́ ti àwọn olùmọ̀tọ́ malkuraani ké dáadáa sí i tí máa ń gbọ́ yọkàn máa yín mú ni pé àwọn lárúbá kan fúnra wọn wà láti tí fatia náà wà là ń gbẹ̀hùn bá ah, so ó ti wá kàn báyìí ó ti kàn ó ti di lè máa mú ó ti ń gbé ọpọlọ rẹ̀ hara yìí dojúmọ́ pé alhamdulillahi rabbil alamin ó la alhamdulillahi ẹ̀rí pé ẹ̀yin ó ti máa sọ lọ́kàn ara pé ah màá tún sọ láti ṣe <laughs> mo tò sẹ́yìn ẹni tí ò yẹ mo gbọ́dọ̀ tún sọ láti ṣe àìmọye sọ láti tà ń tún ṣe bẹ́ẹ̀ látàrí àdánwò lè máa mú torí ẹ á máa kọ́ ìmọ̀ nípa bá ti ṣẹṣẹ sọ láti láéláé ó ti ẹ̀tọ́ sìn oúnjẹ ẹ̀mọ́ bá ti àgé yóò sì ké dáadáa yóò sì ké súra tẹ̀bádìrọ̀ kẹlẹ́kẹta tẹlẹ́kẹrin ọ̀ àdánwò kẹ́yìn o tó sọ pé máàlìkì yawmiddin ó ti rùkú pé kí ni bẹ́ẹ̀nu fatia kí á ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ńgbà tí ẹ̀sìn rákà alákòókò àtẹlẹ́kẹjì tẹ́ fi ká dáadáa tẹ́ pẹ́ díẹ̀ ẹ wà dánwò mbẹ́ẹ̀ sàǹbùkátà láti kọ́ mà nípa sọ̀láàtì wa. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله nínú tashahhud ó ti sálámà wọn rò pé yìí ò tí ẹ ti kàgbá kóoru rẹ rí bisẹ́yìn tí ń ṣe pé ẹsẹ̀ sọ̀láṣí Ibrahim akéyìn ni ó ti sálámà tí wọ́n ti ń ṣe tó ti ń ṣe andagaboro la andagaboro ẹ tó kọ́ pé ẹ tó ń ṣe ń pè <laughs> àtẹ̀wò oríṣiríṣi. gbogbo ru àwọn wọn kọ́ tún wọn kún sí nílẹ̀ Yorùbá wa yìí à ń bùkátà láti kọ́ mà àwọn ọmọ abẹ ṣé sọláàtì náà wọ́n ń ṣàlàyé fún yín báwọn sọláàtì lásán èwo lásán nu sọláàtì ó là kọ́kọ́ tí bí wá nídìí ńgbà tó pé àwọn omi gan kò dájú pé ẹlẹ́rìí subhana rabbiyal azim ẹ̀yọ̀ kan sí rúkú tí ègbórí òkè ẹlẹ́rìí subhana rabbiyal a'la ẹ̀yọ̀ kan wí forí kan lẹ̀ tí ègbórí òkè pé kíní bẹ́ẹ̀ àlọ́ kan tó náà tó lọ kó àwọn dàgìnì dọ́rọ̀ kan òun tiẹ̀ ń sọ yí pé kíní bẹ́ẹ̀ nu sọ̀láàtò pàtàkì kan Islam pé táwọn bá wà lóde oníyàwó òde oníyàwó yìí pàtàkì ju sọ láti lọ táwọn bá wà lóde olóko ọ pàtàkì ju sọ láti lọ báwọn bá ń sọmọ lóko ọ pàtàkì ah subahana mo fẹ́ fọ ansẹ̀tì mi mọ́lẹ̀ mo ti gbàgbé pé mi mo ní. ẹnìkan ló gbé ránṣẹ́ pé kí n tún wo wèrè tuntun tó tún jáde subahana allahi alazim sọláàtì sọjẹ nǹkan àkọ́kọ́ tọ́lọ́rọ́ kọ́kọ́ bí wá léèrè lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama oníkọ̀dá mọ̀ kankan. torí de eléyìí à ń bùkátà láti kọ́ ọmọ nǹkan à ń bùkátà láti kọ́ ọmọ sọ láti yí pàtàkì débi pé àwọn ẹlòmíì nínú àwọn tí ń kẹ́kọ̀ọ́ jinlẹ̀ hmm. abala kékeré báyìí nù sọ láti ní ọmọ ṣèwádìí ń pa rẹ̀ fódìdí ọdún márùn tí ó sì jẹ́ pé ìwọ̀nba tó bá lè dàkọ ni ó dàkọ níbi tí àwọn ọ̀rọ̀ pọ̀ dé lórí nǹkan tí ń wádìí níbi tí ọ̀rọ̀ sọ láti tọ́ pàtàkì dé. a gbọ́dọ̀ fọwọ́ mu torí gbogbo àwọn àwùjọ wa a láwọn olùmọ̀ tí rẹ ṣàlàyé rẹ̀ fún wa kìí pọ̀ pọ nítorí pé kan bá ti ń ṣàlàyé máa fi àlàyé yín gbọ́n àìmọ̀ kan tún bẹ yọ́ fi ẹni tí lánàá yọ padà di ẹni tí wọ́n mọ̀ lónìí. kejì oní pé gbogbo ní ti ń ṣàlàyé fún wa ká máa kò sáǹfààní nù mà tá a bá ti lò tó bá ti ń sàlàyé fún wa pé báyìí ni sọláàt báyìí láti ṣe káwa náà máa lò gbogbo ẹ̀ tá à ń bá wa ń lò kálá nìyàn pé tó rọ́lọ́ làwa ti ń ṣe gbogbo ń tà ń ṣe yìí àwọn ò ṣe ń torí àwọn èèyàn à ṣe ń torí kárí mi o pé a ní gbogbo òlú yìí o wọlọ ọmọ sọ láti ṣe ju kí la fẹ́ fi ṣe kọjá mọ̀ kankan gbogbo ń tà bá ti ṣe ń torí ọlọ́ kò wúlò kò ní láárí azakat a ní láti yọ zakat jama zakat ń tiẹ̀ kọ̀pọ̀ níye ìgbà tá a máa yọ tó sọ̀láàtì táwọn pé sọ̀láàtì ẹ̀ márùn ni lójúmọ́ zakat kún mọ́ ẹ̀ẹ̀kan ni lọ́dún àyàfi téèyàn bá jẹ́ àgbẹ̀ tó ṣe pé gbogbo ìgbà tẹ́ bá ti kéré oko la yọ zakat wa atu haqqahu yawma hasade ẹ yọ ìwọ Ọlọ́run nínú nǹkan ọ̀gbìn yín níjọ́ tẹ́ ẹ bá ti kéré oko ẹ yọ ìwọ Ọlọ́run eléyìí tó túmọ̀ sí pé àgbẹ̀ lè kéré oko lẹ́ẹ̀mejì lọ́dún kọjá kọ́ dáko tàsìkò òjò ó tún dáko tàsìkò ẹ̀rùn torí pé níbi títí máa lọ pami tí máa dà sí oko rẹ̀ ìsìláàmù wa wá dáa púpọ̀ ìsìláàmù wa dáa púpọ̀ onídọ́wọ́ pé òjò lọ́rọ̀ ní irúgbìn rẹ ló fi so ló fi kéré oko ìdákanu mẹ́wàá ìdákanu mẹ́wàá lọ́yọ̀ èyí ṣe bí iṣu àtẹ̀gẹ́ o táwa pé iṣu ọwọ́ kan ọyọ̀ mẹ́wàá òsọkúsọ lélẹ̀ yẹn o àbẹ́gẹ́ yìí kan òpánpán kan ọyọ̀ kìnnì kan wheelbarrow kan ọlọ́mọdé o èsì zàkà lélẹ̀ yẹn o ẹhẹn tọ irú àwọn aṣọ àtẹgbẹ yẹn zaka owó lẹyọ fún wọn gbẹ bá tà ẹ sì fún owó tẹ bá ní ẹwà yọ zaka rẹ tọ tó bá wá jẹ pé lẹ ń lọ pọnmi lẹ ń ṣe wàhálà lẹ ń ṣe gbogbo ẹ fi mú àwọn arúgbìn yìí jáde a pé ìdá kan nínú ogún ilẹ̀ yọ islam dáa púpọ̀ àsìkò tó jẹ kó jò wàhálà rẹ wọ́n ní ìdáka nù mélòó nínú mẹ́wàá àsìkò tí wọ́n lọ ń ṣe wàhálà wọ́n lọ ń lọ pami wọ́n lọ ń se ẹ́ wọ́n lọ ń ra epo sí ẹ̀rọ tí ń fa omi láti odò kó tó di pé ó rí ìdásókò rẹ ìdáka nù ogun tó eléyìí ẹ̀kan lọ́dún ni àyàfà tó ṣe pé gbogbo tó bá ti kéré oko yọ yọ zakari ẹ dákun kí ló wá lé mbẹ ṣé oṣù rọmọdánà wa zakati máa bọ́ sí i rárá o ẹni tó bá yẹ kóṣù rọmọdánà lọ́kọ́kọ́ lówó láyé rẹ̀ ajẹ́ kóṣù rọmọdánà ni wọ́n máa yọ zakati rẹ̀ ẹni tó kóṣù oṣù shawal ni lílówó tiẹ̀ bọ́ sí oṣù wọn ni wọ́n máa yọ zaka oṣù shawal ẹni títí ẹ bọ́ sí zolkẹ́ẹ̀dà oṣù zolkẹ́ẹ̀dà ẹni títí ẹ bọ́ sí zolhijja zolhijja ẹni títí ẹ bọ́ sí almuharram almuharram ẹni títí ẹ bọ́ sí sọfar صفر ربيع الأول ربيع الثاني جماد الأولى جماد الآخرة رجب شعبان oṣù títí kálukú bá bọ́ sí ni ọ̀rọ̀ pé rọmọbọ́nà lọ ẹ̀sìn lọ àwọn wèrè ló máa ń sọ bẹ́ẹ̀ nítorí pé àsìkò tọ́lọ̀ ń fún wa lówó sí ìgbà náà lọ́ọ́ máa yọ zakat owó rẹ̀ ẹnìkan akíkín ló dé tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olówó rọmọbọ́nà wọn máa yọ zakat wọn bákan méjì nìyí inú kọ́ jẹ́ pé ẹni tẹ́rí tí ń yọ zakat inú Ramadan yẹn inú Ramadan gan-an ló ṣètìrò owó rẹ̀ àkọ́kọ́ lórí pọ́ǹtì ní téèyàn máa fi yọ zakat eléyìí lọ́pọ̀ jù tó bá wù Ọlọ́run tó bá ṣe arzikì rẹ̀ bẹ́ẹ̀ alihamudulilayi tó sì wù Ọlọ́run kó sùn mí ìní lílówó tiẹ̀ bọ́ sí alihamudulilayi àwọn míì wá ń bẹ nínú àwọn ẹni tí ń yọ zakati nínú oṣù Ramadan yẹn tí ò ṣe déédéé àkókò ní sọ́ọ̀bù wọn. ó ṣe é ṣe kó jẹ́ pé àwọn náà tún pín sí méjì ọ̀nbẹ nínú wọn ẹni tó jẹ́ pé ń yọ zakati yẹn láyé ọ̀lẹ̀ kó jẹ́ pé inú oṣù Shawwal ńlọ yẹ kó yọ zakati sẹ́mu kó sùkẹ́ wàá nù oṣù kẹsàn-án sì ní Ramadan yọ wàá yọ láyé ọ̀lẹ̀ àbíkọ́jẹ́ pé inú oṣù Dhul-Qa'dah oṣù kọkànlá ńlọ yẹ kọ́ yọ ọwọ́ ayọ̀ láyọ̀ ọ̀lẹ̀ nínú oṣù Ramadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn oríṣi kejì ètò yọ láyọ̀ ọ̀lẹ̀ yìí kò burú lọ títí oríṣi kejì tó burú jáì òun náà ni pé ó ti yẹ kọ́ yọ látòṣù Rabi'ul Awwal àbí Rabi'us Thani Jumadal Ula Jumadal Akhira Rajab Sha'ban kọ̀wá yọ. wọ́n wá ní ìdádúró di Ramadan àìdárú rẹ̀ dúró torí kó ọmọ tó lè ṣẹlẹ̀ ọmọ tó lè ṣẹlẹ̀ sí wọ ó sì má tó lè ṣẹlẹ̀ sí dúkìá rẹ̀ torí ẹ̀ kákèsì báyìí kò sí oṣù tá a lè yọ zakat yíyọ zakat ìgbà tí ó jẹ ó ní í ṣe pẹ̀lú ìgbà àkọ́kọ́ tá a kọ́kọ́ jẹ́ ni tó ní owó tán lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wasallam ní wa sawmu rọmọdọ tẹbẹyìn ti ma. ike ẹ̀ẹ̀kan iná la pè zakat siyamu nana nkọ ẹ̀mí lóni lọ́dún ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀kan ni lọ́dún rọmọdọ ọba sì dé kò sí siyamu katọ́ lọ́wọ́ bá ní kò sí ọba tó inú sùyàmù yìí jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo wa káwa tí wàá bẹ̀rẹ̀ láti rọ́jà ká máa bá a lọ lọ́lọ́gbọ̀nrán gandan títí di ṣàbẹ́n rọmọdán ìfìyàjẹrẹ ẹni ni o eléyìí tọ́lọ́wọ́n bọ̀ ọ̀bẹ wa ntọ́lọ́wọ́n bọ̀ ọba sì làbọ̀ yẹn lọ́rùn èyí ń làbọ̀ra rẹ̀ lọ́rùn tí rọmọdán náà ti wá dé ìjọsìn tí wọ́n ní ká ṣe ń bẹ̀ẹ́ títí kakẹnuru níbi jíjẹ mímu kakóraru níbi bíbá àwọn obìnrin wa ní àjọṣepọ̀ láti gbàtà àlùfáàjàrí bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ dandan ni ká mójútó rọmọdọ́nà yẹn sùyàmù rẹ̀ ò sì lè jẹ́ sùyàmù lópin ìgbà tá a bá tún mójútó nǹkan yòókù nínú Islam ẹni tí ń ṣe sùyàmù tí ò ní tẹ̀wé àṣedànù ni. ẹni tí ń ṣe sùyàm tí ò ṣe sọlẹ àti ìdànù mi torí ẹ gbogbo nǹkan ìsìláàmù yẹn ó rò pọ̀ wọn ni. anabi sallallahu alaihi ni wà hajjul ká lọ sí hajj hajj yẹn orígun kan ló náà jẹ́ ní islam rẹ sọdọọdún lórí wa ni nínú ìgbésí ayé gbàtà nàbí sallallahu alaihi ni ẹ̀yin ẹrú ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ti ṣe hajj lọ́ràn yà lórí yín ẹnìkan wá béèrè ó ní awa fi ya Rasulullah sọdọọdún ni ìrẹ ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀dàm ó tuntun wí ànábì ọ̀tún dàm ó tuntun wí ànábì ọ̀tún dàm tó ànábì sallallahu alaihi sọ pé tí mo bá ẹ̀ẹ̀kan láàrin ìgbésí ayé iná ní hajj eléyìí túmọ̀ sí pé ẹ̀ẹ̀kan nínú ìgbésí ayé wa iná ni wọ́n fẹ́ ká ṣe hajj ẹ̀ẹ̀kan nínú ìgbésí ayé wa ni wọ́n fẹ́ ká ṣe hajj ẹni tó bá ṣe hajj lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé rẹ. èyí tó lọ́n ṣe lọ́rùn ẹ̀ lé lórí tó kó báwo láti wá ṣe hajj ń nǹkan méjì kákẹ́kọ̀ọ́ ń parí tá a kọ́ ńgbà tá a bá débi tá a ti fẹ́ ṣe hajj ọ̀gọ̀rọ̀ àwọn tí ṣe hajj ẹsìn mọ kílásìkò hajj kìí ṣe Ramadan tó sì lágbára láti lọ ṣe hajj lọ́dún yìí tó bá kọ̀ láti lọ ọsẹ lọ ọsẹ lọ nítorí pé hajj ọ̀ràn yẹn téèyàn fi falẹ̀ ó léwu téèyàn bá fi falẹ̀ èèyàn máa tó lè ṣẹlẹ̀ síyàn lọ́la ẹni lágbára rẹ̀ tó wá kọ̀ lọ sí ewu ńlá ń bẹ lórí ẹ̀ nítorí pé òun tiẹ̀ wọ́n ní kọ́ láàrin kó kú ní Yahudi àbí kó kú ní ìyẹn ni pé kó a gbọ́dọ̀ fi hajj ṣeré rárá ọ̀pọ̀ nínú wa ẹni tó ẹ ti bò láṣìírí rẹ̀ ti pẹ́ ṣùgbọ́n látàrí ìdí kan àbí ọkọ láti lọ ṣe hajj ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ hajj pàtàkì a fi ṣeré rárá ẹ rí i pé eléyìí tá à ní mú lọ ńlá máa tẹ́bàtì eléyìí tá à mú lọ ti ń lọ láyé ìwọ àti hajj rẹ̀ lọ àmọ́ létà gbogbo ń tà mójútó wọn yẹn á ní gbé kankan ẹ rí pé wa ló ti kọ́lé ṣùgbọ́n tá a ronú pa lọ sí hajj ṣé owó lé lọ́wọ́ á jù ní àbówó hajj ó túmọ̀ sí pé ń tà ṣe ọ̀dà o hajj agbọ́dọ̀ mú kú ọ̀ràn ayanyun ká mú kú o. kárí pé láwùjọ wa èèyàn bíi ọgọ́rùn márùn èèyàn bíi ọgọ́rùn mẹ́fà èèyàn bíi ọgọ́rùn méje èèyàn bíi ẹgbẹ̀rún láti lu wa yìí nìkan kó lọ sí hajj lọ́dọọdún kó làwọn bó ṣe ń rọrùn bẹ́ẹ̀ ọ̀ràn àyàn ní a hajj a gbọ́dọ̀ fi a gbọ́dọ̀ fi

bí akọ àmójúbà aláàjì àdúgbò wa yóò tónú tó wá yọ tó bá ti yọ yọmọ atan pọ́ńtẹ̀ yín ìbọn náà tó lọ gbé fìlà kan sórí bí asẹ́tàn fi ń ṣíògì pé ẹ̀sìn ni wọ́n lọ sí náà wọ́n fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ gbà lọ́wọ́ rẹ kíni ti kárí mi kíni ti kárí mi torí ẹ̀ tó bá ń dẹ́pọ̀ fẹ́ lọ hajj torí pé wọ́n fẹ́ gborí kìkúrú kọ́ máwùlẹ̀ lọ́ọ̀bì kankan o kò sí tọ́lọ̀ fẹ́ fi rọ hajj bẹ́ẹ̀ sí o nítorí pàtàkì lẹ́ni tó ṣe hajj rẹ̀ fọlọ̀ tó o bá ti ní ṣe hajj rẹ̀ fọlọ̀ jókòó lé má tàn ra rẹ̀ jẹ. ẹ rí i pé látara abitẹ́rù ti ń báyàn fọ́pọ̀lọpọ̀ ti ń lọ ṣe hajj kó tó lọ àti tán bá dé ni kó tó lọ àwọn oúnjẹ kújẹ kan ti tájẹ́ tiwọn iye èèyàn tó fẹ́ lọ hajj àwọn ṣàdúrà fún yín alálàájì ọ̀dàbọ̀ wọ́n tún máa ṣe kàlẹ́ndà rẹ̀ láwọn àlùmí adúpẹ́ fọlọ́npẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ó lè ṣe kàlẹ́ndà pé àwọn lọ ájì tó máa tún dé alálàájì káàbọ̀ irọ́ gidi a yorùbá fẹ́ràn rọ́ wàláhi tàláhi wọ́n fẹ́ràn rọ́ bàjẹ́ ni wọ́n tún lè sọ pé àwọn wọ àwọn wọ mọ́ṣáláṣí ok sọ́ọ̀sì lẹ lọ wọ mọ́kà wọ́n lè gbé láti dọ́tẹ́ ti dé ẹ̀mọ́ tí padà sẹ́nu sẹ́yìn pé àti ah, wọ́ mọ́sálásí ni àá ah, ìṣe ah. ń ṣe sẹ́yìn pé tóbìnrin náà bá bímọ yóò bá lẹ wọ́n tún lè gbé yóò dúró fógójì ọjọ́ náà ń bọ̀ bá wọ́ mọ́sálásí ló tó lè máa jáde Allah ọlọ́lọ́ mọ ibi táwọn rìwà ayé àtìyẹn ti wá torí di eléyìí gbogbo eléyìí ké sara rẹ̀ ni lọ sí ẹ̀sìn tó lọ sí ó sì máa bẹ̀rù títí dọjọ́ kú rẹ̀ kọ́lọ̀ wọn gba lẹ́sìn ẹ dákun la fẹ́ rò tá a la rò tá gbogbo nǹkan méjèèjì lọ́wọ́ àánú hajj láti jọ lọ sí hajj láyé láti tówó ti dínwó gidigidi tó fi wá dé àkókò wà nù yìí kò sí ìgbà tí èèyàn lọ sí hajj tí wọn máa pòwò rẹ̀ pọ̀ nítorí tẹ́ bá wo level of living àti level táwọn èèyàn fi ń rówó owó hajj máa ń pọ̀ náà ní lójú gbogbo ẹni tí ó bá san ní gbogbo ìgbà tó ń san nígbà tí wọ́n san two hundred kì í sanwó kékeré ọ ma tún ma two hundred nígbà yẹn two hundred tó bá jẹ́ géńdé lásìkò ìgbà yẹn ó tún ọ ná fódìdí ọdún kan two hundred naira bẹ́ẹ̀ ni àǹtí lọ kẹ́kọ̀ọ́ lókèrè rí ní gbogbo ìgbà tán lọ ájì ọlọ́pọ̀ yun táwọn òbí wá fún wa one hundred and seventy naira ìlànà fọ́dún kan one hundred and seventy naira tí wọ́n máa wò pé kò tó mu tíì ní ìsinyìí torí tí wọn náà bá ń mẹ́kì àwọn dìmáàdì yẹn ẹ̀dín ẹyin kan ẹ fi búrẹ́dì sí ẹ fi bọ́tà sí fa tí ìyẹn ẹ fi bọ́ǹfìtà sí fa ẹ fi ṣúgà sí fa nígbà bá gbé bíìlì dé lẹ́bàá máa gbọ́ three seventy so gbogbo one seventy ayé john ó tún ti lé two hundred ẹ̀yẹ wàláhì torí ẹ̀ gbogbo ìgbà tí àwọn èèyàn lọ sí hajj láyé kò síye tán kówó rẹ̀ tẹ́ bá wo lẹ́gùn gbà yẹn owó ń pọ̀ ṣètò owó lẹ fẹ́ rò ní àbí wàhálà wàhálà ń bẹnu ṣe hajj. ẹ̀rí pọ́lọ́ náà sọ pé walillahi ala nnasi hijjul bayti man istata'a man istata'a ẹ̀ńtọ́ lágbára ni torí pé ń bùkátà ìmúra gidi ìmúra owó ìmúra àlàáfíà ìmúra kọ́nà ọ̀sẹ̀ gbà tọ́ba wa jẹ́ bá ewo ni òtóró ọwọ́ àlọ́ ṣe gbogbo ẹ̀sìn yìí gbogbo ẹ̀ lọ́ńdà bánà àbí kí ló ń bínú sí torí pé wọ́n pè ọ́ lóko rẹ̀ ń gbẹrẹ fún wọn ò fàlájì kù wọn ò fàlájà kù ajẹ́pọ̀ àwọn ló ṣe ájì fún un ọmọ akókò rẹ̀ ń gbẹrẹ fún bẹ́ẹ̀ náà ni bọ́jẹ́ mista náà lọ́ọ́ máa fi ṣe àbí òye wa kò sí nǹkan tó kú àníkọ́ lọ́wọ́ gbà lẹ́sìn tẹ̀lé pàtàkì bá àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn Islam kọ́ lọ́ọ̀bì kankan o wọ́n ń bẹ digbí a sì gbọ́dọ̀ mójútó wọn gbogbo ẹ̀sìn yìí kò wá ní jẹ́sìn àfi kí nǹkan méjì ó wà pẹ̀lú ẹ̀ òun náà ni al-ikhlas wal-mutaba'ah ó jẹ́ pé gbogbo ẹ̀sìn à ń ṣe ń tọrọ ọlọ́ọ̀ni à ń sì ń ṣe wọ́n níbàámu pẹ̀lú ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo gbàtà bá ti ń ṣe bẹ́ẹ̀ àkú oríire. àmọ́ ìpín ọlọ́wọ́n ọba tó ní Ramadan òun náà ló ní gbogbo oṣù gẹ́gẹ́ bá ti ṣe ṣe tọ́lọ́run nínú Ramadan dá tẹ̀sí bẹ́ẹ̀ ló yẹ ká tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí Ramadan náà tán gbogbo wa náà láti máa fáwọn ọ̀ràn èèyàn tá à ń ṣe tá a ti ṣàlàyé síwájú yìí kò ní í ṣe pẹ̀lú Ramadan nìkan gbogbo ògbà náà lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ni ló fi àwọn ọ̀ràn èèyàn fi pa wá láṣẹ ká máa ṣe ìtọ́ba lásìkò nígbà nínú wa lásìkò rẹ̀ bá ti tó agbọ́dọ̀ sí dandan ni lórí mùsùlùmí kó mójútó eléyìí ṣùgbọ́n àwọn kankan tún bẹ tí wọ́n jẹ́ àṣelọ́lá tó ti yẹ kí mùsùlùmí ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn Ramadan nítorí pé nínú àwọn nǹkan tá a ṣe nínú Ramadan tí àwọn ẹrú Ọlọ́run lódodo tí wọ́n fi fẹ́ kí Ramadan náà tán oná làwọn àṣelọ́láṣẹ́ àṣelọ́láṣẹ́ àṣelọ́láṣẹ́ táǹtún sẹ́nu rọmọdán yàtọ̀ fáwọn ètò jẹ́ ojúlówó ọ̀ràn yẹn àwọn àṣelọ́láṣẹ́ yìí àwọn náà lọ́ọ̀bì kan ó tún yẹ ká tún máa mójútó wọn lẹ́yìn rọmọdán a sì gbọ́dọ̀ máa bẹ́ lọ́njẹ́ mọ́ nínú àdúrà wa gbogbo gbà pé ìwọ ọlọ́run fẹsẹ̀ wa rinlẹ̀ o lórí ẹ̀sìn òdodo yìí o mọ́ Islam ni ó jẹ́ àmà ṣe oní gbogbo gbàtà bá wà láyé o gbogbo gbàtà bá ti gbẹ̀mí wa orí imáàni ni kò ti gbẹ̀mí wa o eléyìí pàtàkì pé kọ́ máa wà nù àdúrà wa gbogbo gbàjẹ́mà ọlọ́run ló lágbára àwọ̀ lágbára o ọlọ́run ọba ló lè jẹ́ òṣèṣe agbára àti jẹ́ òṣèṣe kò sí fún wa ẹnìkan nu o lè fọwọ́ orí dáadáa náà lòun ọ̀sẹ̀ mi orí dáadáa yìí náà lòun ó kù máa bẹ́ lọ́n má ti ṣe ń sẹ̀mí lórí dáadáa islam yìí gbogbo ìgbà tó lọ́wọ́ bá gbẹ̀mí wa kọ́ gbẹ̀mí wa náà lórí dáadáa islam. akramakumullah káma yìí pé ṣíṣe tọ́lọ̀ jíjọ́sìn fọlọ́ kèé tán pẹ̀lú pa sọdún lẹ́yìn rọmọdán tí a ti sọdún lónìí kẹ́sìn kókóra rẹ̀ máa lọ ó tún di tọ́lọ̀ ń bá tún ní ká rí rọmọdánà mi láyé rárá o kì í ṣe bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo máa wí o. àwọn aláìmọ̀kan àwọn ló máa ń rò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń ṣàkíyèsí ọ̀rọ̀ ọlọ́run tó sọ fún ọ̀gá wa nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣe wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ṣe olúwa ẹlẹ́dàá rẹ̀ títí láéláé títí tí kú òfin dé àlìyàkínù níbẹ̀ yẹn huwa al-maut òun náà ní kú máa sin ọlọ́run títí tí kú òfin dé apá kan nínú àwọn aṣíwájú wa rere wọn ni laysa li amali al-muslimi ghayatun illa al-maut iṣẹ́ ìjọsìn tí mùsùlùmí bá ń ṣe kò lópin o ikú nìkan ńlọpin rẹ̀ gbogbo iṣẹ́ ìjọsìn tí mùsùlùmí bá ń ṣe kò lópin ikú nìkan ni ó fòpin sí torí ẹ rọmọdọ́nà dé rọmọdọ́nà lọ àwa sì ń bẹ lórí pàǹsì lọ́nà bó tilẹ̀ jẹ́ pé ńgbà tí rọmọdọ́nà dé ìjọsìn wa tún lékún sí kò wá túmọ̀ sí pé rọmọdọ́nà lọ apàjọ́sìn tì pátápátá ọlọ́mọ fi sàdánwò fáwà alḥasan al-basri rahimahullah ó ní abà qawmun wọn lápá kan nínú àwọn èèyàn wọn kọ̀ láti tẹpẹlẹ mọ́jọ́sìn fọlọ́ ní gbogbo wa wàlọ́hì malmọ́mìnú bílẹ̀dì yàmàlú ṣahran aw ṣahrayn mo fi ọlọ́wọ́n bá búra pé kìí ṣe múmìnì lẹni tí máa fosùn kan sí náà àbóṣù méjì péré tí wàá pa ìjọsìn tì aw àmẹ́n aw mo fi ọlọ́wọ́n búra pé kìí ṣe múmìnì lẹ́ni tí mo afọdún kan sinú àbọ̀dún méjì tí wọ́n wàá pa ìjọsìn tì la wallahi wallahi ẹni tó bá jẹ́ pé ìgbà kan lásán ní òfìsí lọ́n yàtọ̀ sígbà yòókù mo fọlọ́run ọba búra pé kìí ṣe mu'min ma ju'ila li 'amalil mu'mini ajalun duna al-maut ọlọ́run ọba kò fi gbèdéke ìgbà tí ìjọsìn mu'min ọ̀tàn kò fi lélẹ̀ kò fìgbà míì lélẹ̀ fún ìgbà tí ìjọsìn múmìnì ọ̀sán ju kú lọ nígbà tí kú bá ti dé ìgbà náà níjọsìn tán wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kú òfì dé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọ̀mẹ́lẹ́ yìí ìlọ́ba ló fi jẹ́ pé láwọn àdúgbò wa kọ̀ọ̀kan ní ìsìn ìṣe lọ̀rọ̀ dàbí ìgbà tí gbogbo kálukú ti dálẹ̀ bí ìgbà tí kálukú ti ràjò tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́sálásí sì máa ń kún wọn bá ààrẹ nìkan kan má báyìí wọ́n ń bẹ́ńlẹ̀ wọn ò lọ mọ́sálásí má nìkan wọ́n ń wò yí pé ńgbà tí Ramadan náà ti lọ ìjọsìn náà ti sánù ìjọsìn ọ̀tán Ramadan náà lọ ìjọsìn ọ̀tán Umar ibn al-Khattab radiyallahu anhu lọ́jọ́ kan ó ń ṣe kútùbà fáwọn èèyàn ó wá wà lórí mímbà ó wá kí ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة àwọn ẹni tí wọn sọ pé allah lolúwa wa tí wọn wá dúró déédéé lórí ẹsìn ọlọ tó bá dọjọ́ kú wọn àwọn mẹlẹkọ sọ̀kalẹ̀ wọn sọ̀kalẹ̀ wá bá wọn. umar ní istaqamu wàllahi bita'a mo fi ọlọ́wọ́n bá búra pé ntí wọ́n dúró dọ́gba lé lórí òun náà ní tẹ̀lé tọ́lọ̀ tó mọ̀ sàkọ́ mú tọ́lọ̀ ń sọ lẹ́yìn náà tí wọ́n dúró dọ́gba ìyẹn ni pé wọ́n ń ṣe tọ́lọ̀ tó mọ̀ lẹ́m. ثم لم يروغ روغان الثعلب lẹ́yìn rẹ̀ àwọn èèyàn yìí wọn ọ̀jẹ́ni tó dẹ́ pé ìwọ̀n ń wẹ̀yìn lẹ́ẹ̀mẹ̀wá ń wẹ̀yìn lẹ́ẹ̀mẹ̀wá gbèsè ká tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sìn ni àbí ká má tẹ̀síwájú pẹ̀lú ẹ̀sìn gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ti ṣe máa ń rìn wẹ̀yìn lẹ́ẹ̀mẹ̀wá wọn àti bẹ́ẹ̀ ìyẹn ni pé wọn ò sin lọ́n kan kí wọ́n pa ti gbà kan gbogbo ìgbà ni wọ́n fi ń sin lọ. àwa náà bó ṣe yẹ ká rí nìyẹn bí rọmọdọ́nà bá dé tó bá lọ rọmọdọ́nà lọ lọ ìjọsìn ò tí ì lọ oṣù jọ́sìn fọlọ́ oṣù tẹ̀lé tọ́lọ́ oṣù tọ́lọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa ti máa ń sori fáwọn ẹrú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ tó ti máa ń bọ́ okun ná kúrò lọ́rùn àwọn ẹrú lọ́pọ̀lọpọ̀ bó bá jẹ́ pé oṣù yìí bá ti lọ káma ìpè ìjọsìn fọlọ́ ìtẹ̀lé tọ́lọ́ kò ní gbèdéke ìgbà tí máa tán fún yàn àyàfi kéèyàn bá tán pẹ̀lú òkú onígbèdéke ìgbà téèyàn máa mú wá sópin àyàfi téèyàn bá tán pẹ̀lú kú àwọn náfìlà sẹ́kù àwọn tí àṣelọ́lá ń bẹ jantirẹrẹ àwọn àtẹ̀lẹ́tọ̀ lọ́wọ́ ń bẹ lóríṣiríṣi eléyìí tó yẹ ká máa ṣe ní gbogbo ìgbà nínú ìgbésí ayé wa nínú àwọn nǹkan yìí eléyìí tó tún jẹ́ àwọn náfìlà tó yẹ ká mójútó yàtọ̀ sáwọn ọ̀ràn yẹn ní gbogbo ìgbà àbẹ èyí tó bá alákòókò nù rẹ̀ alákòókò oní ànípé ní oṣù tá a wáyé eléyìí ti ṣe oṣù Shawwal anabi sallallahu alaihi wa sallam ó ti wá lójú kòkòrò kásẹ̀ síyàmù ọjọ́ mẹ́fà nínú rẹ̀ nínú hadithi abi ayyub al-ansari radiyallahu anhu wala anabi sallallahu alaihi wa sọ pé man ramadan. ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم ẹnì kẹ́ni tó bá fi lè ṣe rọmọdán tuntun àti sùyàmù ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú oṣù ṣawwal ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ tó fi ṣe sùyàmù yọ ó dàbí ẹni tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ tó fi ṣe sùyàmù kí ló dé tó fi jẹ́ bẹ́ẹ̀ nítorí kó fi ṣẹ̀rí àfihàn wá pé. innal hasanata bi ashri amthaliha gbogbo dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá lọ́lọ́run fi san fún wa tí rọmọdọ́nà bá jẹ́ ọgbọ̀njọ́ tọ́lọ̀ sì ń fi mẹ́wàá mẹ́wàá kọ̀ọ̀kan fún wa lọ́nà mẹ́wàá kí ló dáhùn ó di ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ mélòó náà ní máa bẹ́ẹ̀ nu ọdún ibi ọgọ́rùn-ún mẹ́ta tọ tọ́ba ajẹ́bẹ̀ hàn ìyẹn kàlẹ́ndà islam ọdún ò lè ju ọgọrùn ún ọdún ó lé ọgọ́ta lọ kò tiẹ̀ tún lè jẹ́bẹ̀ yóò dín sí nítorí pé oṣù máa jẹ yọ jẹ àwọn omi ọjọ́gbọ̀n àwọn omi ọjọ́gbọ̀n kò sì lè lé sí bá wá ṣe tán ó tún wá sí oṣù ó tá a bá fi wọn kúnra wọn ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ìgbà tó ṣe pé gbogbo ọdún yẹn ló fi ṣe sùyàm tó bá tún ṣe bẹ́ẹ̀ lọ́dún tí ń bọ̀ tó tún ṣe bẹ́ẹ̀ lọ́dún tó tẹ̀lé á jẹ́ pé gbogbo ìgbésí ayé rẹ̀ ńkọ́ ló fi ṣe sùyàm lọ́dọ̀ ọlọ́ ẹgbà wa kan tiẹ̀ tún ti wá tọ́jẹ́ ètò wa látọ̀dọ̀ sẹ̀wúbán tánàbì ti ṣàlàyé yéké gẹ́gẹ́ bá ti ṣe wí ó ní sùyàm Ramadan bí ashrati téèyàn bá ṣe sòyàmù Ramadan ó dàbí ìgbà téèyàn fosùn mẹ́wàá ṣe sòyàmù tọrọgọ́rùn mẹ́ta ọjọ́ nù wọ́n sòyàmù sittati ayyamin téèyàn bá sì ṣe sòyàmù ọjọ́ mẹ́fà nínú Shawwal bí shahrayn òun dá sí sòyàmù oṣù méjì fadhalika sòyàmù sana ó ti di sòyàmù ọdún kan tẹ́ẹ̀ bá fosùn mẹ́wàá kún sùn méjì ó di kíni ó dọdún kan nìyẹn àdìsí yìí báyìí imaamu ahmed ló gbé jáde àti nasaayi àti ibn hibban nínú sahihi rẹ̀ eléyìí tó ti dájú akramakumullah ọ̀nà ni kéèyàn tètè yára ṣe sùyàmù sitta ṣàwálì kọ́dà ètò dájú ní kọjá pé ìjọ kejì ọdún lèèyàn ti bẹ̀rẹ̀ ìjọ kejì ọdún ló ti yẹ kéèyàn bẹ̀rẹ̀ ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin ìjọ karùn ìjọ kẹfà ìjọ kejì ọdún ó ti parí ẹ̀ torí pé ọdún Ramadan. kìí ṣe bí ọdún léyà ọdún léyà ń haramu ni kó ṣe ṣìyàmù ọjọ́ ọdún àti ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún nítọ́dún léyà ọjọ́ mẹta lẹ́yìn ọdún ti léyà là ń pè ní kíni ayyamu tashriq ṣùgbọ́n ọdún ti Ramadan ọjọ́ ọdún nìkan ṣe ṣìyàmù eléyìí tó túmọ̀ tó bẹ̀rẹ̀ láti jọ́ kejì ọdún ọ̀dà púpọ̀ kí ló dé nítorí pé èèyàn ọmọ tó lè ṣẹlẹ̀ sí yẹn kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa ọmọ ṣẹlẹ̀ sí wa ìbẹ́yìn mà pẹ́lú mi bẹ́ẹ̀ nìyí tó jẹ́ pé ó fi ń falẹ̀ kò tètè sí dísìn kan sì fi ń falẹ̀ nítorí tó bá pé ọba bẹ̀rẹ̀ lónìí o sì láǹfààní àti lè parí rẹ̀ kó sì yóò tó tán òní níjọ́ kẹtàlélógún ọ̀láǹfààní àti ṣe mẹ́fà gbósù bá jẹ́ mọ́kàndínní ọgbọ̀n ajẹkùsì gẹ́gẹ́ nù tọ yọọ ma lọ́la yọọ ma lọ́la kọmọtò lè ṣẹlẹ̀ sóun ó lè sọ pọlà lòun tó bẹ̀rẹ̀ àbọtúnla ní tó sì ti tátá yìí yọọ bá dìde pẹ̀lú bá yọọ bá máa wò pé àbí ìgbà tó fúyẹ́ lọọ bá dakọ ọba wọn máa ń lóògùn sí kọba àràn yọọ bá di pé ó di dákúdájú títí tó sùn sí ń bọ ìdá méjì ó sì ti ayé ti gbà á láti ṣe tẹ́lẹ̀ ọkọ èèyàn kì í dán lọ́wọ́n bá wò kéèyàn ṣàṣeyege ọlọ́wọ́n bá ló máa ń dẹ́rú ẹ̀ wò téèyàn bá wá lọ lára títí di ìdajì oṣù àbẹ́bà àparí rẹ̀ kò sí tó burú ń bẹ̀ ó pin ìgbà tó bá rí ṣe kò sí tó burú ń àmì ìtọ́ da àdùnní ká tètè ṣe téèyàn bá wá jẹ gbèsè Ramadan nǹkan gbèsè ní àwòkọ́ sanáà kótó di kó ṣe náà fi là kò sáàyè fẹ́ni kankan láti máa ṣe sita shawwal sáájú kó tó san gbèsè tí máa ń bẹ lọ́rùn rẹ̀ nínú ramadan àbí ẹ̀gbọ́ àdìsí abu ayub ni ìbẹ̀lẹ̀ rí yẹn wà àdìsí àbí ayub ansari ìbẹ̀lẹ̀ rí yẹn wà pé tó bá jẹ gbèsè ramadan àfi kọ́ kọ́kọ́ san gbèsè náà kó ṣe sita min shawwal nbọ̀lẹ̀ rí wa anabi ni man sama ramadan thumma atba'ahu sita min shawwal ẹnikẹ́ni tó bá fi lè ṣe rọmọdán ṣe ó ṣe rọmọdán ó ṣe láti tán ni àbó ṣe láti àṣejẹ gbèsè ó ṣe láti tán ni torí pé ẹni tó bá jẹ gbèsè wọn ò ní sọ pé ó ti ṣe rọmọdán torí ẹni tó bá jẹ gbèsè wa kọ́kọ́ san gbèsè náà kótó ti kó àmọ́ wa mú náfìlà wa torí ẹ obìnrin ló gbèsè ni látàrí nǹkan oṣù látàrí pé ń rema látàrí polóyún àbọ̀kùnrin ni àbóbìnrin náà ni látàrí àárẹ̀ látàrí ìrìn àjò ọ̀ràn àyàn ló jẹ́ o kẹ́ kọ́kọ́ san gbèsè yín ná kẹ́ tó mú sètẹ̀míṣọ̀ wàlù gbọ́ eléyìí pàtàkì púpọ̀ kagbọ̀ yìí bá ẹnìkan á ní ẹ àwọn ka àdìsí kan pé ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n làwọn máa ń jẹ gbèsè àwọn máa ń jẹ gbèsè Ramadan tó sì jẹ pé ńgbà míì àwọn ìsan àfi níbi oṣù Sha'ban tí a fẹ́ wá sọ pé Àìṣà wọn àti sùyàmù sítàmì Ṣawwal ẹ̀yin tẹ́ wá sọ pé ó ṣe tó ń ti gbèsè ẹ̀yin lẹ́ẹ̀mẹ́rin wà sẹ́mi pé kò sínú àdìsí náà ike mò ń sì máa ṣe sítàmì Ṣawwal màá wá lọ gbèsè Ramadan lára di Sha'ban so ìwọ ni wàhálà bá torí pé òfin ṣẹ̀ríà kì í yí padà kì í yí padà lórí sàábì àbẹ́ni tí ò sàábì torí pé dáná fi sọ ni pé máa ń sọ ọmọ Ramadan ó ti ṣe Ramadan parí thumma atba'ahu sittan min Shawwal lẹ́yìn wá àgbà náà tọ́wọ́ fi ọjọ́ mẹ́fà tẹ̀lé nínú oṣù Sha'ban nínú oṣù Shawwal ìwọ ògbó ṣe Ramadan ọjọ́ mẹ́fà wo ló wá fẹ́ tẹ̀lé kìnnì lẹ́yìn ìjábọ̀ ti ṣe jẹ́ mẹ́rin kátó àmọ́ ọ̀rọ̀ oríṣi méjì ń bẹ látọ̀dọ̀ àwọn olùmọ̀ nípa ẹni tí ó bá ṣe sítàmì ṣàwálì yẹn títí oṣù ṣàwálì fi wá tán tó lè san padà àbí kọ́ mọ̀ wùlẹ̀ dára rẹ̀ láàmú ètò dọ́gba jù ni pé mọ̀ wùlẹ̀ dára rẹ̀ láàmú torí sọ́mà àtibáhù sítẹ́n ṣàwálì min ṣàwálì lànà bìsọ̀ tíṣà wà ló bá ti lọ tán kọ́ àtẹ̀kọ́ ti bọ́ mọ́ wọ́ lọ́wọ́ adúpẹ́ fọlọ́ fẹ́mi rẹ̀ bá gùn dọ́dún mi ọmọ àmúra jù lọ́rọ̀ pé yé wa so eléyìí nínú àwọn ojúṣe wa nù tó bá jẹ́ pé èèyàn bá ti ṣe èèyàn bá ti ṣe tán àmà wàláì kò yé wa bóyá ó lè bá a má torí tí bàálù bá ti fò èèyàn lè bá a mọ̀ ọ́ lọ́rọ̀ pé yé wa torí kọ́ lánìí sí twenty four. 25, 26, 27, 28, 29. ọba adúpẹ́ fọlọ́ adúpẹ́ kò de ṣòkòtò rẹ kó le ó sì gbà kó sọ̀rọ̀ pé bóyá mo fẹ́ sinmi máa o ẹ̀hẹ́n sẹ́mi ọ̀pẹ́ ẹni tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ òun ló lè gbà kó sinmi kó gbà kó sinmi àmọ́ wọ́ ó ti di rush rush ọgbọ́dọ̀ tẹ̀léra wọn bá mi tọ́ eléyìí jẹ́ ọ̀kan nínú ojúṣe eléyìí tí ń bẹ níwájú wa ojúṣe mi òun náà ni ọjọ́ kẹtàlá ọjọ́ kẹńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú sámà kátó máa ṣe sùyàmù rẹ̀ táǹbà ń ṣe bẹ́ẹ̀ á tún nídàájọ́ pé gbogbo ọjọ́ ayé náà là fi ṣe sùyàmù torí gbogbo dáadáa kan mẹ́wàá àwọn òfin fún wa téèyàn bá ti wá kẹ́nu oróńjọ́ mẹ́ta ajẹ́pẹ́jọ́ mẹ́ta lọ́nà mẹ́wàá ó di kéne ó di ọgbọ̀njọ́ ọlọ́run fẹ́ràn wa púpọ̀ nínú islam ṣùgbọ́n àwa a ara wa a ara wa rárá kálukú ọkàn máa sọ̀lẹ̀ náà tó a jẹ́ pé ìjọ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù tọ ká gbìyànjú láti rí pàǹsẹ̀ sùyàmù rẹ̀ bákan náà yawmu Arafa òun tó ń bọ̀ lọ́nà báyìí ká má gbẹ̀yìn. níbi àtisẹ sòyàmù rẹ àtisẹ ọdún mélòó la nàbí lọlọ máa fi parí sòyàmù àràfà àtisẹ ọdún mélòó ọdún méjì ọdún tó lọ àtọdún tó àwà ń bẹ subhanallah ẹnìkan ni ẹ ńgbà tó yẹ kó mo ti ṣe tọdún tó lọ mo ṣe sòyàmù yóò mọ àràfà tọdún tó lọ kí n fi tọdún yìí lẹ ńgbà sọ pé ẹsẹ ọdún tó lọ àtọ <laughs> kẹrìntì nǹkan ẹni bá di tó bá di méjì àìbínú sí káma ṣe dáadáa káma ṣe dáadáa kọ́ pọ̀ tóra ìdá wa pọ̀ bàjẹ́ ni. bákan náà Arafat ọjọ́ Arafat fẹ́ni tí èsì alálàájì ni alálàájì ọ̀gbọ́dọ̀ ṣe sùyàmù tí wọ́n wà ní Arafat àwọn ọ̀gbọ́dọ̀ ṣe sùyàmù wọ́n máa jẹun torí nígbà tí Ànábì sallallahu alaihi wasallam wà ní Arafat ó ní kí wọ́n bò ń gbé mílíkì ó wá jókòó lórí ràkúnmí rẹ̀ ó wá mú mílíkì ó gbégbá sẹ́nu sódà kálukú fi rí i pé Ànábì ò kó ṣe sòyàm tọ àmọ́ àwọn tá a wà ń lé àwọn aláṣẹ sòyàm yẹn bákan náà aṣúra àti tásùá ìjọ kẹsàn-án àti ìjọ kẹwàá oṣù almuharram aṣúra ẹsẹ ọdún mélòó náà anábì lọ́lọ́ máa fi parẹ́ ọdún kan agbọ́dọ̀ gbìyànjú tí wọ́n bá ti sọ fún eh, ọ̀tún la ní aṣọra káwa náà ká kópa ń bẹ̀. gbogbo eléyìí àmọ́ ewu lọ́lọ́wọ́ wò máa wá táfìrà àlìjáná wọ̀ àgbọ̀dọ̀ fi tipa làbá rẹ̀ torí pé àwa ní ìsìn àti wà láyé yìí àfi ká wọ́nà bá ṣe rọ́nà lọ táfìrà àlìjáná wọ̀ kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná. náà ni àwọn ọjọ́ alhamis àtọ́jọ́ àtìní ká tó máa ṣe sùyàmù ẹnikẹ́ni yẹn torí àwọn rí àdìsí kan ikú ànábì sallallahu alaihi wasallam sọ pé ọjọ́ àtìní lọ́jọ́ tán bí mi ni mò ń ṣe sọ síyàmù rẹ̀ ajẹ́ pé bátìdé nìyẹn náà sànàbí ń ṣe bátìdé so bátìdé weekly bátìdé lẹ́yìn máa ń ṣe ni àbí monthly àbí yearly èwo làwọn ti ń ṣe ń ṣe wọ́n ń ṣe yearly kẹ́yìn ọmọ wa ṣe ń weekly kẹ́mẹ́ sí mọ́ntìlì gbogbo ìrégbè náà ni àdánù ni tó ránà bí òsè bá ti dé ànábì ń sọ síyàmù lẹ́yìn náà eléyìí ọjọ́ nǹkan kan nínú tó wà nù àdéhùn tún gbọ́ nǹkan mi ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n máa ń gbé iṣẹ́ ẹrú hàn lọ ní ọjọ́ méjèèjì yẹn yawmul khamis àti yawmul ithnain ọwọ́ awù mi pé gbogbo ìgbà tí wọ́n bá gbé sẹ́mi hàn lọ kí n wà ní ìkọ́ ẹnu rósẹ́sì fọlọ́ tó ọjọ́ ní tọ́fà tá ànábì sallallahu alaihi wasallam fi máa ń kẹnu ró. ó tún wá nù àdìsí mi pé tó bá dijọ́ alhamis àti ìtìnẹ́yìn ọlọ́run máa ń forí jìn gbogbo àwọn mùsùlùmí nígbà tí wọ́n bá kó sẹ́ kálukú hàn lọ. àyàfi tání ẹni méjì tí bá ń jà àwọn ẹni tó jẹ́ pé kọ́nu kọ́ ń bẹ láàrin wọn ìkùnsínú ń bẹ láàrin wọn ọlọ́run ni ẹ fi àwọn eléyìí sílẹ̀ ẹ lọ́ wọn lára kẹ wò báyà wọn ṣàtúnṣe nínú kẹ fura ẹ yọ àṣàtúnṣe lónìí kó tó dijọ èwo ní ń bọ̀ nísìn ìsìnlẹ̀ ní ń bọ̀ báyìí àti ní ń bọ̀ ìjà tẹ̀ ń jà látijọ́ yìí ó ti tó yẹ kó wá sókun ṣé ẹ ẹ pọ ẹ para yín lọ́mọ ni náà abẹ́ gbàyàwó ara yín kí ni wàhálà tí a ti fẹ́ pọ̀ wọ́n parí ẹ̀ títí wọ́n ní òní tán ẹ wá wo àdánwò tí ń bẹ ẹ asàforíjì fún gbogbo kálukú àfàwọn eléyìí àyọkúrò wọn dáa ìjọba fi wá mú yàn bọ́ sínú àyọkúrò èèyàn gbọ́dọ̀ ṣàtúnṣe lónìí kó tó dọ̀la wọ́n sì mẹ́ni tí wàá ti ẹ̀jọ́ ń jà ọmọ àwọn ẹni tẹ́ ǹjọ́ ń lérí síra yín bíi láńkọ̀kọ̀ ẹ tètè ṣàtúnṣe o òtún á jẹ́ pé ẹ wo adúrò alẹ́tìnẹ́nu alkhamis alẹ́tìnẹ́nu alkhamis ìjọ àtìní ìjọ alkhamis lọ́sẹ̀ kọ̀ọ̀kan yóò wà náà ni lọ́sẹ̀ kọ̀ọ̀kan yọ wà náà ni káwá pé gbogbo ìsìnẹ́yìn wàlùkàmíìs ìsìnẹ́yìn wàlùkàmíìs ti ń wá nínú ìgbésí ayé tiẹ̀ wọn ò forí jìn wọn kàn gba fáìlì burúkú yìí náà ni ẹjẹ á wò wọn bóyá wọn ó ṣàtúnṣe ẹjẹ á fojú sí bóyá wọn ṣàtúnṣe tọ ilé ìjọba nínú àwọn ojúṣe wa tó tún náfìlà ó náà kìyàmù lẹ́yìn ká sì mójútó dáadáa àgbọ̀dọ̀ máa fi gbogbo òru sùn jàmá ẹ lè rí dáadáa tẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé kàn máa sùn gbogbo òru náà ni síbá ń fẹ́ kọ́ lọ́wọ́ gbọ́ bùkátà o síbá ní ní tàn tọrọ lọ́dọ̀ Ọlọ́run tàn fẹ́ kó fún wa ẹ jẹ́ á máa jí lóru ká máa bẹ́ lọ pàápàá jùlọ nígbà tí máa ń kó ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru màtólú ẹlẹ́dàá máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì à orí ńlá nìkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé báwa náà ń fẹ́ àbá àfẹ́ pé ká kọ́lọ́hún fún wa ní tá à ń tọrọ tá àfẹ́ kọjá pé ńgbà tá a bá pọ̀ lọ́hún dá wa ló ta lẹni náà tí ọ̀fẹ́ kọ́lọ́hún foríjì kí ló á dé tó fi jẹ́ pé gbogbo àkókò ọlọ́lá ìhórun làwa fi ń sùn kódà bẹ́ẹ̀ o ẹgbọ́n tó lọ́n oníkanu qalilan minal layli ma yahja'un wa bil ashari hum yastaghfirun àkókò díẹ̀ lóru ni wọ́n máa fi sùn tọ́ba á di àsìkò sáré wọ́n á máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tọ́ba ti dàsìkò sáré wọ́n á máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tọ́ba á jẹ́ pàwọ́ oorun yìí náà sáni sáá ọ̀dájú kéèyàn fẹ́ sórí rẹ̀ àti ìrìlá kọ́lẹ́jì sìn pé àwọn kan oorun wọn ó sùn tiwọn láti jọ tí wọ́n ti bàlágà títí tí wọ́n èkú oorun yìí náà sáni sá ni ó jẹ wọn wà lìjẹnà ẹ sì sẹ ẹ mọtúmọlẹ ayé tá a wà ilé iṣẹ́ nìyẹn gẹ́gẹ́ bí orúkọ lẹkàn lẹ́yìn ilé iṣẹ́ tó eléyìí túmọ̀ sí pé àfi ká de sòkòtò wa kó le á lọ á tún gbọdọ̀ gbàgbé gbogbo ẹ̀ á máa sin tọrọ lọ́hùn kìí ṣe nítorí kárí mi láti máa ṣe níbàámu pẹ̀lú sunnah anabi wa muhammed sallallahu alayhi wa sallam kí ló dé tó rọ̀ wá lọ́rùn láti ṣe kìyàmù lẹ́yìn nínú ramadan tó fi jẹ́ pé láti ìgbà tí ramadan ti dá nìsí ẹlòmíì ò lè ríjọ́ kan mú wá nìsí fún ṣe kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn báwo kí lọ sọ̀nù sẹ́lẹ̀ lásìkò kọ́dìrì ó tún wá ní níta ẹlòmíì ọmọ sọ̀nù tó ẹ̀ ká fi sínú ìjọsìn wa pé máa jí lóru kódà ó máa jẹ́ pé sọ̀látùl wítìrì nìkan iná máa jí ṣe lóru ọ̀dà púpọ̀ tó bá fi sírú ìdá kan nù mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ọ̀dà púpọ̀ tọ́ bákan náà sọláàtúl wítìrì àgbọ̀dọ̀ fi ṣeré o àgbọ̀dọ̀ fi ṣeré o ẹ rí i pé nu Ramadan àwọn béèrè tó kírítíkà ìmọ̀ wa ẹ jọ tó bá yẹ pé wọ́n ní kéèyàn dó pẹ̀lú imam títí tí imam ó fi parí sọ́láàt ó fún yàn láǹfààní kéèyàn gba aládàá pé gbogbo orí yẹn lèyàn fi ṣe sọ́láàt téèyàn bá wá fẹ́ tó lọ ṣe wítìrì tiẹ̀ ní tó tún ní kìyàmù léèlì mi tí ó ṣe ń lé ẹgbẹ́ yìí náà lẹ̀ ń béèrè bẹ́ẹ̀ kí ló á dé kìyàmù léèlì ò sí má wítìrì gan sọnù sọ́dà bẹ́ẹ̀ alẹ́ hmm? nìkan ń béèrè ó ní ẹjọ́ sáà tó kéèyàn bá tí yóò dẹ̀ ṣe sọ̀láàtì wítìr tílẹ̀ dẹ̀ fi mọ́ tó dẹ̀ fi sàṣùbà kò dẹ̀ ṣe sọ̀láàtì wítìr síbẹ̀ lẹ́ ń ṣe ní rọmọdán kò dẹ̀ kò dẹ̀ kò dẹ̀ ẹ ó sì ń ṣe nígbà tí rọmọdán náà ń bẹ. síbẹ̀ náà láti wá wà lìjẹ́nà akramakumullah lánàá lánàá ń bẹ ní rọmọdán tán o ní wọ́ tó jẹ́ pé ó lò ní ṣe wítìr pẹ̀lú imam torí kó tó lọ fẹ́ lọ ṣe kìyàmù lẹ́lu mi kó tó wá ṣe wítìr tó sì bẹ́ẹ̀ náà ni ká gbìyànjú láti rí i pé àwọn súnanu rọwátìb àsúnanu àrọwátìb àfirárì àwọn èèwọ̀ ni àsúnanu rọwátìb àwọn náfìlà tánàbì tí máa mójútó nígbà tó bá wà nílé láwọn náfìlà tó ní í ṣe pẹ̀lú àwọn sọ̀làwátìl màfúrúbà rákà mẹ́rin ṣáájú sọ̀látù dhuhr rákà méjì. lẹ́yìn sọ̀láàtù dhuhr rákà méjì lẹ́yìn sọ̀láàtù maghrib ó di mélòó ó di mẹ́jọ rákà méjì lẹ́yìn sọ̀láàtù ìṣá rákà méjì ṣáájú sọ̀láàtù subh ó di mélòó ó di méjìlá ẹ̀jẹ̀ àmójútó afẹ́ wà lìjánná ni o gbogbo àwọn nǹkan wọ̀nyí àgbọ̀dọ̀ fi ṣeré o nínú àdìsí anábì Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá mójútó àwọn rákà méjìlá yìí lóru àti lọ́sàn tí ń mójútó gbogbo ìgbà lójoojúmọ́ ọlọ́wọ́n bó ti torí rẹ̀ kọ́lé kan fún lálùjánnà tí wọ́n bá mójútó ẹ̀sìn tó wá ṣeéṣe kápẹ́ wọn kọ́lé fún ọ lálùjánnà àmánú náà lọ wà inshàlá ìtumọ̀ nípa wà lálùjánnà ó sì rí lé kanú rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé kí la ṣe kí lọ́lọ́run fi san wá lẹ́sìn ẹ wọ̀ ọwọ́ nǹkan táwa ṣe ẹ wá dúró ń kìí máa ṣe pé bíi pé onílé kan ní Kòyí àbí onílé kan ní Maitama l'Àbújá kìí máa ṣe bíi àwọn ilé irọ́ làwọn ilé yẹn gbogbo báwọn ilé yẹn ṣe dáa tó wọ́n yàgbẹ́ ẹnu ẹ̀ kìí ṣe bíi ilé tàlẹ́jẹ́ náà irọ́ lásán làwọn ilé yẹn àwọn ilé ayé yìí ilé irọ́ lásán ilé tó ṣe pé tó tó bá tún rọ lè dáwó lé ilé ayé ń bíbá ilé tàlẹ́jẹ́ náà lẹ́ẹ̀ lẹ́ẹ̀ àwọn gan ni ilé. wọn ṣe méjì làwọn fi ń jọ́sìn fọlọ́ ọlọ́run tún á ti torí rẹ̀ kọ́lé fún ọlálìjẹ́nà ẹ amójútó káwọn náà lè bá jèrè yí báyìí kíkẹ́ alukur'an nínú ojúṣe wa nìyẹn fi ṣeré o pẹ́lú mi ni kò tún gbé alukur'an mọ́ láti gba rọmọdánà ti ó ti retí rọmọdánà mi ni bí rọmọdánà bá ti torí wọn ní rọmọdánà lẹ́dí alukur'an bí rọmọdánà bá abala kan tá a ti là kalẹ̀ fúnra apá àmọ́ ké lójoojúmọ́ náà báyà jésù kan ni àbí jésù méjì àbí ju bẹ́ẹ̀ lọ lójoojúmọ́ ah bó bá tiẹ̀ wá wọ́ọ̀sì títí títí títí hizbu mélòó ló lè máa ké lójúmọ́ hizbu kan ni àbí méjì tó bá wọ́ọ̀sì ni sọ àmọ́ kó á jẹ́ pé àkẹ́ alukurani akàn pátì àwọn ètò àbákan gbọ́nu sọ láti ní agati kpati kuli ayo alukafiru kuli wallahu ahad náà la fi yanjú ah, sọlá títí rọmọdọ́nà mi ò fi dé àkọ́dá bẹ́ẹ̀ o agbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pa àpàlùkùránì tì kọ́lọ̀ mọ́pàwá náà tì tọ́